الحمد لله رب العالمين والصلاة والسلام على خير الأنام محمد بن عبد الله صلى الله عليه وعلى آله وصحابه وسلم تسليما كثيرا أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واعبدوه واشكروه واعلموا أن من أسباب النجاة في الدنيا والآخرة كثيرة ونجاة العبد بين يدي رب العالمين متعددة منها سنتكلم في هذه الخطبة المباركة إن شاء الله أدعوكم الله وبركاته ọba aláàánú ọba oníkẹ́ ọba ọlọ́pẹ́ ni ọba olóore ọba alámọ̀tán ọba ẹ̀yìn ọba aláforíjì ìfẹ́ àti gẹ̀fẹ́ ọlọ́ba ànábíwa Muhammad sallallahu ẹni ní ẹni tó lóore jù nínú àwọn ọmọ ẹ̀dá òun ẹ̀sìn ànábíwa Muhammad ọmọ àti ọlọ́ba àwọn tá a jẹ́ ìrúsàn ọlọ́run ọba ìpá ọlọ́run ọba máa dọwọ́ wà ẹjẹ́ a máa jọ́sìn fún ẹjẹ́ a máa dúpẹ́ fún ẹjẹ́ a lọ máa mọ̀ dájú nípa pé àwọn okùnfà tí máa jẹ́ kéèyàn sóríire ilé ayé àjẹgbèrè gan ọba àwọn bẹ̀rẹ̀ sí bí pé bó ló ti sayé àwọn bẹ̀rẹ̀ sí sọ fún pé bó ti sayé nì bó ti sayé nì bó ti sayé nì àwọn òkúfa wo ní ó jẹ́ kéèyàn ọlá àwọn òkúfa yìí pọ̀ ṣùgbọ́n pẹ̀lú àna ọlọ́wọ́n bá níbi kútúbà wa lénìí a díẹ̀ fún wa ń bẹ̀ òkúfa tí ó jẹ́ kéèyàn ọlá yálà láyé bí ni àbíjọ́ gbúdà kìyàmà alákọ̀ọ́kọ́ òun náà ni tawhidillah wa ikhlasu dinilah jalla wa ala فلا نجاة دون الدين إلا بتوحيد رب العالمين ìmú ọlọ́run ọba ní ọyọ kan ṣoṣo pé ọlọ́run ọba yìí ọba àṣó ní nínú ìjọsìn a gbọ́dọ̀ sí ìjọsìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run a ti gbọ́dọ̀ dá ìjọsìn papọ̀ mọ́ ìjọsìn fún ọlọ́run ọba yìí a sì ẹ̀sìn a sì ní pẹ̀ngẹ̀dẹ̀ fóun nìkan ọ̀wá sí ọ̀nà tí yẹn fẹ́ là níwájú ọlọ́run tí ó wá fi jẹ́nìkan tí ó fi wà lùjẹ́nà nírọ̀rùn àfi kó mú ọlọ́run ọba ní àṣò nínú ìjọsìn ọ̀pọ̀lọpọ̀ àyà wá fórí eléyìí nípa pé ọlọ́run ọba nìkan iná nìkan máa fi ìjọsìn fún lọ́pọ̀lọpọ̀ ayé lọ́pọ̀lọpọ̀ bí gbogbo tọ́lọ́run ọba ti ń sọ fún wa nípa pọ́lọ́run ọba nìkan ìjọsìn tọ́ sí eléyìí lọ́fà tí ànábì wa Muhammad sallallahu alaihi tó fi jẹ́ yíwa nípa pé Suratul Ikhlas ìdákanú ìdámẹ́ta alukoran iná ẹ̀lọ jẹ́ ọgọ́rọ̀ àwọn èèyàn lónìí wọ́n lè pẹ́ta àwọn bẹ́ẹ̀ ṣe kakúlúwọ̀ lọ àwọn ti ka ìdákanú ìdámẹ́ta alukoran náà ni ọ̀rọ̀ yìí túmọ̀ sí tó sì jẹ́ pé rárá o ohun tí ànábì Muhammad sallallahu alaihi wasallam yé wa ni pé suratul ikhlas kúlúwọ̀ lọ ahad allahu samad lam yalid tàbá kó alùkùránì sí ọ́ tàbá gbé da sọ́nà mẹ́ta ihun tí suratul ikhlas ń pèpè fún òun náà ni mímọ̀ ọlọ́run ọba lẹ́yọ̀ kan ṣoṣo ìdákanú ìdámẹ́ta alùkùránì ohun tó òun náà ń pèpè sínú ihun tí a níbi Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa nìyà tó fẹ́ jẹ́ ká mọ̀ pé suratul ikhlas sáàdìlò tólótòlẹ̀

ọ̀sọ́nà tó fẹ́ gbé gbà nígbà tó bá ti jẹ́ pé ọ ń bọ̀ yábọ̀ bábá ó ti pé ààrẹ mùsùlùmí oríire ilé ayé o lè ṣe díẹ̀ ń bẹ́ẹ̀ tọ́lọ́run bó fún ọ ṣùgbọ́jọ́ gbèrà lè kìyà mọ́ gbàgbé ẹ̀ tí wọ́n bá ń pín oríjọ́ gbèrà lè kìyà mà wọn ò ní pin kàn ó kí lọ́fà ìmórogun papọ̀ mọ́ yálà nínú ṣetí tàbí nínú ọ̀rọ̀ tàbí nínú ìwàsí tó bẹ ti lè mẹ́hẹ àà ìjọgbìdàrí kìí àmọ́ mẹ́hẹ fún tọ̀hún ọlọ́mọdé ìjọgbìdàrí kìí àmọ́ mẹ́hẹ fún wa ẹlẹ́ẹ̀kejì tí ó jẹ́ kéyàn sọ orí ilé ayájọgbìdàrí karim sallallahu alaihi wasallam wàlùzúmù náà jìhí alìkọ̀wé bóò ni a sì tẹ̀lé ìlànà anábíwa muhammad sallallahu alaihi wasallam ẹni wọ́n fi sára iṣẹ́ ìsìláàmù yìí wọn ò fi rẹ́ nìkankan o wọn ò fi rẹ́ mi àti ẹ bákan náà wọn ò fi rẹ́ bàbá àwọn bàbá wa ẹni wọ́n fi rẹ́ náà ní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìhun tó bá ní a ṣe ń bẹ̀ ní ká ṣe ìhun tó bá ní a fi ilẹ̀ ká fi ilẹ̀ ìlànà rẹ̀ bó láti ti rọmọ fàlànà jẹ́ ta ilẹ̀ ti bá ń sunna kò sí ọ̀nà àbáyọ téèyàn fẹ́ là láyé ń bí àjọ gbẹdàlù kìyàmà bí kò ṣe pé kéèyàn tẹ̀lé súnà ànábì muhammad sallallahu alaihi wasallam àwọn olùmọ̀ wọ́n nígbà àpèjúwe súnà ànábì muhammad sallallahu alaihi wasallam níbi ìsẹ̀mí ayé wa kàmátàlí safinati nuh alayhi salam man rakibaha naja wa man tarakaha gharqa ọ̀dà gẹ́gẹ́ bí àpèjúwe ọkọ̀ ojú omi núhù ni ó ẹni yóò tó bá wọ ọkọ̀ ojú omi núhù òun lọ́lá ẹni tí ó bá wọkọ̀ ojú omi yìí òun ní ọ́tẹ́rì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni súnà nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam rí nínú sẹ̀mí ayé wa ẹni ó bá ṣe é ní ọ́n là lọ́dọ̀ ọlọ́run ọba ẹni ó bá ṣe gbọ́rùgbọ́rí sí tó ṣe gbọ́rùgbọ́rí sí tí ó ṣe é òun ní ọ́tẹ́rì ọlọ́run má jẹ́ átẹ́rì anẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam pé ẹni yóò tó bá ọba ẹni yóò tó bá yapa mi irú ẹni bẹ́ẹ̀ ti yapa ọlọ́run ànábì Muhammad sọ́dá sọ́sọ́ náà dí sí ní pé gbogbo ilẹ̀ wà lù jẹ́nà àfẹ́ni ọba kọ́ àwọn sàbí sọ pé talẹ́ tí ọkọ̀ láti má wà lù jẹ́nà ó ń sọ ọlọ́run bá ní pé ẹni yóò tọ́ bá tẹ̀lé mi òun ni ó wà lù jẹ́nà ẹni yóò tọ́ bá yapa mi òun lọ́kọ̀ láti wà lù jẹ́nà ó fi jẹ́ pé ihun tí ó já sórí ilé ayájọwé alkiyama kejì òun náà ní ká tẹ̀lé súnà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bá a bá ṣe lágbára mọ́ ohun tó ní a ṣe ká ṣe é ohun tó bá ní á jìnà sí gbogbo báyìí yòówù jẹ́ agbọ́dọ̀ jìnà sí nǹkan náà èyí tó bá ní á ṣe bágbára bá ṣe ká ká ṣe ọlọ́run bó sìn wá lẹ́sẹ̀ rẹ̀ ṣùgbọ́n yọba ní á jìnà sí agbọ́dọ̀ jìnà sí pátápátá ni o gẹ́gẹ́ bí ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ti ṣàlàyé fún wa nínú ọ̀kan náà ọ̀rọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta èyí tó jẹ́ kéèyàn là nílé ayé àjọ gbẹdàlù kìyàmà òun náà ni ta'atullahi wa ta'atu rasulihi wa khashiyatuhu azza wa jal wa tahqiqu taqwa ìtẹ̀láṣẹ ọlọ́run bákan náà ìtẹ̀láṣẹ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ń sòjúṣe ọlọ́run àti bóò láti máa páyà ọlọ́run bóò láti máa bẹ̀rù rẹ̀ tó sì jẹ́ pé ìpáyà ọlọ́run ọba ìbẹ̀rù ọlọ́run ọba yóò wà nínú sẹ̀mí ayé wa Quran 24 verse 52 ọlọ́run bá ní pé wọ́n yóò fẹ́ láàárọ̀ tó rà ẹni yóò tọ́ bá tẹ̀lé ọlọ́run rẹ̀ wa yakhsha Allah tó sì páyà ọlọ́run tó bẹ̀rù ọlọ́run ọyẹ tẹ́kẹ̀ bákanẹ̀ tó bẹ̀rù ẹ̀ ọ̀wùláríkà òmùlìfà ìzóòn àwọn tá ń wí àwọn ni wọ́n jèrè o tí ń sí pé tí wọ́n bá fẹ́ jèrè ilé ayé àjọ gbìdà kìyàmà yóò tẹ̀ láti ọlọ́run yóò tẹ̀ láti Muhammad sallallahu alaihi wasallam yóò sì máa bẹ̀rù ọlọ́run bákanẹ̀ yóò máa páyà àtijọ́ gbẹdàlùkì yàrámà ẹlẹ́ẹ̀kẹrin fíìlù fàrọ́ ìdílé islam wàjibátù dín wàlùbóòdù ánilẹ̀ àtàmì wàlùhàrọ̀ bóòlù ní àti ẹ láti máa ṣe gbogbo ohun tó jẹ mọ́ ẹ̀yìn islam gbogbo àwọn tó yẹ pé wọ́n gbé bákan náà bó láti jìnnà sí gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ àwọn má ṣe èèwọ̀ lélẹ́yìí má jẹ́ díẹ̀ má mutí má ṣe sìnà má ṣọ̀gbèrè má jẹ́ nìkan tó jalè má jẹ́ rìbá bó láti jìnnà sí ìjìnnà sí wa òun náà ló jẹ́ jẹ́rìí ilé ayájọ́ ìgbìyànjú àfáwà náà máa ń gbónú kọ́ pàlú òun ni àfáà jábí sọ pọ́wà bá nàbí Muhammad sallallahu alaihi wasallam àfáwà náà máa ń kọ́ kọ́lì ń béèrè lọ́wọ́ nàbí Muhammad sallallahu alaihi pé

mọ́mọ̀ pé sí ní ọ̀dá mú jìnà sí mọ́mọ̀ pọ́ tí ọ̀dá yìí mú mọ́mọ̀ pé kéèyàn máa jáde ọ̀dá yìí já mọ́mọ̀ pé ká máa yáwó gbọ́múlé láńtà ọ̀dá níṣẹ́ mo jìnà sí tẹ́fẹ́tẹ́fẹ́ mo sì mọ̀ pápò sí ọ̀dá bẹ́ẹ̀ ni mọ́mọ̀ pé ọ̀rẹ́ ẹ̀yìn a ó burú jọjọ gbogbo àwọn èèwọ̀ èèwọ̀ èèwọ̀ èèwọ̀ yìí mọ́ mo jìnà sí o wàhálà tó lé hálàlá mo sì mọ àwọn tó jẹ́ ẹ̀tọ́ àwọn tó jẹ́ ẹ̀tọ́ yìí mo sì bẹ̀rẹ̀ sí ṣe mo mọ̀ pé yẹ kí n ṣe dáadáa sáwọn òbí mi kí n ṣe dáadáa sáwọn aládùúgbò mi kí n ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí mi àwọn ará mi àwọn ọ̀rẹ́ mi mo mọ̀ wípé yẹ kó jẹ́ pé Ramadan ò ní dé àfi kí n gba àwẹ̀ àwẹ̀ rọmọdọ́n gbogbo àwọn ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ yìí ni mo mọ̀ mo sì mójútó àádẹ́kọ̀lù lè arákùnrin yìí lọ́wọ́ ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam pé ṣé ń wọ àlùjẹ́ náà ó ń sọ ọlọ́run bá sọ pé bẹ́ẹ̀ ni nínú ẹgbà wa mi ó ní pé ìrè ń sọ ọlọ́run gbà tí wọ́n ń ṣe àwọn nǹkan ìwọ̀ lámú ásídé aládàáni kàṣẹ ìhà tí ìwà lè kẹkẹ kú mọ́ o pé ọ̀kẹ́kẹ́ síkẹ́ tún bẹ nẹ́fìlà ni wọ́n ń pè èyí ṣe ń tèmi ṣùgbọ́n mo sámọ̀ ni pé mo kí n wákàtí mọ́ra àrùn mi ìjọ bọ́ wákàtí mọ́ra àrùn mi lákòókò rẹ̀ ìṣe ní kí yé bákan náà gbogbo àwọn èèwọ̀ ọlọ́wọ́n ọba tó ní má ṣe mo jìnà sí pátápátá gbogbo àwọn máa ṣe máa ṣe máa ṣe gbogbo kọ́wọ́ mi lọ́rùn ìṣe ni mo mójútó ṣe ń wà lè jẹ́ náà ànábì Muhammad sáàdà sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ni yọ́ wà lè jẹ́ náà eléyìí ló jẹ́ kí àwọn olùmọ̀ kí wọ́n ṣàlàyé pé nínú ohun tí ó jẹ́ kálà láyé ń bí ajẹ́gbéra lè kìyàmà òun náà ni fi lórí farọ́ ìdọ̀lẹ̀ Islam ọ̀wà àjìbá tó dì bó o láti jẹ́ nìkan tó ipá máa ṣe àwọn ìwọ̀ tí wọ́n gbé kọ́ alóhùn tọ́jọ́ rẹ̀ ẹ̀yìn Islam bákan náà àwọn ọ̀rẹ́ ẹ̀yìn ẹ̀sìn bó o láti máa ṣe é bóò láwá ṣe jìnà sí àwọn ìwẹ̀ ẹ̀ṣẹ̀ àwọn máṣe máṣe máṣe tàbí ti mójútélé yìí nínú àwọn tó ìpéyọ jà ńlá lọ́jọ́ ìgbéyà rùṣẹ́ àmà lọ́dọ̀ ọlọ́run ọba lè ni wọ́n sì yà nẹ́tọ́ bóò láti sọ àwọn wa bóò níbi ìsọkúsọ kò níbi àbòsí kò kò níbi òfófó ẹ̀gàn kó níbi kèéta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó láti sọ àwọn wa kó níbi àwọn nǹkan yìí sísọ àwọn wa ń bẹ́ẹ̀ bàbá ètè sọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó fún wa nígbìyèlé nípa pé ilé ayé ọ̀yẹ́ wa ọ̀hún sì tún yẹ wá jù bẹ́ẹ̀ lọ bákan náà wọ̀n náà dé máa láfi lè dùnú bó láti wá jẹ́ pé bó o láti jẹ́ nìkan tá a máa kábàámọ̀ lórí ẹ̀ pé ah, ọ̀tọ̀ sí mi èmi kọ́ ló yẹn ṣerú nǹkan báyìí ọ̀tọ̀ sí mi èmi kọ́ ló yẹ kí n wà báyìí ọ̀tọ̀ sí mi èmi kọ́ ló yẹ kí n ṣe báyìí wọ́n ni mo bá dára fi la tá ò bá àti bó o láti máa wá ronú pìwàdà lọ́dọ̀ ọlọ́run ọba èyí ṣerú ẹ̀ máa ọlọ́run ṣàforíjì a bá ti mójútó àwọ̀ àlùjẹ́ náà òun ló bèèrè lọ́wọ́ anábíà muhammad sallallahu alaihi wasallam pé kó tó saba sọ báyìí pé ya rasulullah ọ́n nẹja ìrì ó ọlọ́run ọba tó lè yóò ti lànà tó láti fẹ́ lá ó kó muhammad ló bèèrè lọ́wọ́ muhammad sallallahu alaihi pé bó ọlọ́run sọ pé pé ìyá jẹ́ nìkan pé ọ sọ ahọ́n rẹ̀ yìí dáadáa ahọ́n rẹ̀ yìí má fi sọ̀sọ́kúsọ má fi má fi sọ̀rọ̀ ẹ̀yìn má fi ṣe kèéta má fi ṣòfófó má fi pará ọ̀lìyẹ̀sá àtàbá ìtò ìgbékílé rẹ̀ kọ́gbọ̀ láyé yẹn pé títa bá lé ọ máa wọlé lọ wábòkè aláàkọ̀tì àti àtìsẹ́tọ̀ bá wà ń ṣe àwọn ọ̀wọ̀ ẹ̀ṣẹ̀ máa sọkún lé lérí máa lọ sọkún sọ́dọ̀ ọlọ́run ọba péré ọlọ́run mo wá foríjì wádọ̀ rẹ̀ eléyìí ni ọ̀rọ̀ tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ní pé èèyàn fi là láyé ń bí àtijọ́ gbọdọ̀ lè yára náà gẹ́gẹ́ bí wọ́n kó bá máa mí ti béèrè pé mọ́nìyàn kí lè yẹn lè fi làláyé bí àtijọ́ ìgbòdà nìkè yá máa ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni pé ń láyà ọ̀tọ́rò lè mọ́rò ó bè ámẹ́lẹ̀ wáyé ń tàtọ̀rà bóò ló ṣe jẹ́ pé iṣẹ́ tí ọmọ ẹ̀dá bá ń ṣe lórílẹ̀ ayé òun kí wákàtí márààrún alhamdulillah òun gbára Ramadan falilai alhamd gbogbo àwọn tó yẹ pé wọ́n ṣe ọ lójú kòkòrò rẹ̀ ó ń bóò ni ọ̀sẹ̀ ní jọ lójú o bóò ni òṣè ní jọ lójú tó wò pé àá ah, ibi àwa bá tẹ́ ọlọ́run ọba dé yìí àṣà ìkú wa là ìmáwà lù jẹ́ náà ìmájìn yẹn tó kò lé ẹjọ́ gbìyà sí àmọ́ ni o téèyàn ọba tí ó jẹ́ pọ́jọ́ yẹn lójú àti ṣe tọ̀la yọ́rọ̀ yẹn lọ́rùn téèyàn ọba ti jẹ́ kó rọ̀ yẹn lójú àti ṣe ìtọ́tẹ̀lé yọ́rọ̀ yẹn lọ́rùn torí pé ihun tẹ́ni ọ máa sáré rẹ̀ ni pé àmì ìtọ́lọ̀wọ̀n bọ́ gbà àmì ìtọ́lọ̀wọ̀n bọ́ gbà àmì ìtọ́lọ̀wọ̀n bọ́ gbà wọ́n bèè lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n pé èé ti jẹ́ fọ́wọ́ àwọn olè fi ọjọ́ kẹ́lẹ̀ fún wa pé ká máa fi fèrún lẹ̀ pé òjò yóò ẹsìnmi ẹ má kírun lọ́jọ́ òní tó fi ayé kó jojúmọ́ ìrun ní máa kí àwọn ọ̀jọ̀gbọ́n ní pé ohun tó fà náà ni pé àmì àìmáṣe wa ọlọ́run bá lè sàbójúkò fún wa àìṣiṣẹ́ wá ní ọlọ́run bá lè jẹ wá níyà ṣùgbọ́n gbò làwọn mọ̀ tọ́lọ̀wọ̀n bọ́ wá lóhun yọ́nú sí wa àsìkò òun ló tó yìí ẹjá lọ́ọ̀kí o àsìkò òun ló tó yìí ẹjá lọ́ọ̀kí àmọ̀gbà tí kó dé lójọ ọfà pé gbogbo ògbà ká máa ṣe tẹ̀jẹ́dé ní ìmà ká máa tún ìgbàgbọ́ wa ká máa tún ṣe lọ́tún ọ̀tún lọ́tún ọ̀tún lọ́tún ọ̀tún torí pé ń gbà tá a bá ń sálùwàlá tàbá sádà látàtà ṣádàlá ilaha illallah wà ṣádàlá muhammadan abudu wa rasuluhu a sọ kalmatu ṣádàtẹ́ ní pé bàbá tó débi ìrún ta fẹ́ kí náà a sọ a gbé kọ́ ọmọ Allahu akbar Allahu akbar ṣádàlá ilaha illallah ṣádàlá muhammadan eléyìí lọ́fà táwọn olùmọ́bí sọ pé ní tọ́bá gbẹ̀rùn jùlẹ̀ tí ò kí wọ́n ń na kèfèrí ni kèfèrí ni oró ń tọ̀hún torí pé láwọn yóò jẹ́jìt kẹ́límọ́tù ṣàdẹ̀kẹ́ yìí kọ máa gbé wá lọ́tún ọ̀tún ìmá wí kẹ́límọ́tù ṣàdẹ̀kẹ́ yìí torí pé ìkírun wa gbogbo ògbàlá ń sọ́dọ̀ ọlọ́run ìmáwà ò ní fúramà ẹlẹ́ẹ̀keje tí ó jẹ́ kémi àti ọlá níwájú ọlọ́run òun náà ní kẹ́sìlọ́tù dùn á kápọ́ ẹjọ́ máa tàdúrà kápọ́ lẹ́ni tí ó máa ṣàdúrà torí pé àdúrà ní ṣíṣe ìṣe lọ́la àwọn tó ti ṣáájú wa lọ ọlá àwọn púpọ̀ kò níbi ìdààmú ilé ayé àjọgbìdà kìyàmà ó jẹ́ owó jèrè ilé ayé àtijọgbìdà kìyàmà táà náà bá wà wa Ayúbà alayhi salatu wassalam bàbá ti wà níbi wa salatu wassalam bàbá wà níbi wa Yunus salatu wassalam àti gbogbo àwọn ànẹ́bí ọlọ́run bá yókù àdúrà ní sáà tí wọ́n máa ń ṣe sọ́dọ̀ ọlọ́run ọba bí máa jẹ́ kọ́lọ́run ọba sọ̀rọ̀ wọn púpọ̀ ní ìmọ̀lẹ̀ abd innahu awwab ọ̀sọ̀ nípa nẹ́bí Daud ó ní pé ní ìmọ̀lẹ̀ abudu innahu awwab ọ̀sọ̀ nípa nẹ́bí Ayub ní ìmọ̀lẹ̀ abudu innahu awwab ọ̀sọ̀ nípa Sulaiman ní ìmọ̀lẹ̀ abudu innahu awwab àwọn ànẹ́bí ọlọ́run ọba yìí ọlọ́run ọba ń jẹ́ kó yé wa nípa pé mọ́ńdàlá àwọn ẹrú sí ọlọ́run ọba yìí

nígbà tí ìyá ànábì bá ti ń bẹ pẹ̀lú wọn ọlọ́run bò ní jẹ wọ́n yá àwọn mùsùlùmí wọn ò ní rí yà he o bákan náà ọlọ́run bò ní jẹ wọ́n níyà wà hum yastaghfirun nígbà tí wọ́n bá ń wọ́ ọlọ́run bá láforíjì àti ká máa wọ́ ọlọ́run bá láforíjì àti máa ń jẹ́ kéèyàn là láyé ń bí àti jẹ́ gbùdàlùkì yáàmà bákan náà wọ́n sọ nípa àfàwà alì nígbà tí arákùnrin kan lọ́ọ́ bá aliwa ń sọ fún báyìí pé àjábùtù lè mọ̀ ní ẹlẹ́kẹ́ wọ̀n túmọ̀ ọmọ àti nílé mọ́ ẹni tó parun lọ́dọ̀ ọlọ́run tó sì jẹ́ pé ohun tí ó jẹ́ ọlá ń bẹ pẹ̀lú ẹ̀ ó parun níwájú ọlọ́run ṣùgbọ́n ohun tí ó jẹ́ ọlá gbogbo ìgbà ló pẹ̀lú ẹ̀ máa hi àyà mi mọ́mínì kí ni nǹkan náà kí ni ohun tó wà pẹ̀lú rẹ̀ tó sì jẹ́ pé síbẹ̀ náà ó wá parun kí nǹkan tó sì jẹ́ ọlá sọ pé alẹ́ òun náà ni ìmọ̀ ọlọ́run bá ìmọ̀ ọlọ́run bá ní máa ń kọjú ìparun fún tíyàn bá ti wá pamọ́ kọ́ èèyàn là níwájú ọlọ́run ànábì Muhammad sọ́dà sọ sí wa pé qala ìbìlísù àhìláàtò ń bí dúnà ọ̀bẹ ìbìlísù ń sọ nínú ọ̀rọ̀ kọta ànábì Muhammad sọ́dà sọ sọ fún wa pé shaitan tó kọ rẹ̀ gẹ́gẹ́ jẹ́ ìbìlís ti ń sọ pé a mọ́ pa àwọn èèyàn run pẹ̀lú ẹ̀ṣẹ̀ mo jí wọ́n jì sínú ọ̀fìn ọ̀sẹ̀ níbi Muhammad sallá sọ pé ṣàìtàn náà ní tí wọ́n sọ pé fa àlàkú níbi ní sígbà ṣùgbọ́n wọn náà pa mírun pẹ̀lú wà foríjì sọ́dọ̀ ọlọ́run àti máa wà foríjì sọ́dọ̀ ọlọ́run ọba ní máa ń jẹ́ kéèyàn ọlá ẹja ọlọ́run bá lọ́lá foríjì ọlọ́run kó gba àforíjì ẹnìkọ̀ọ̀kan wa الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أدعو كفوا الله أبا أتكسك فان نبي محمد صلى الله عليه وسلم كاتك كل أبا عليه وصحبه أتكو بان وصبر سيفوسي توفي في وجوه ẹ̀yìn ẹ̀yìn mi pàtó wá sọ pé àwọn nǹkan tó jẹ kéyìn ọlá lórílẹ̀ ayé bí ajẹ́gbìdà lókè yáàmà àwọn nǹkan míì wá ń bẹ o gbogbo ohun tá a sọ yìí pátá téèyàn bá ti mú iṣẹ́ òun náà ni ó jẹyàn ọparun níwájú ọlọ́run gbogbo ẹni yóò tí ọba mọ́lọ́run bá lẹ́yọ kan ṣoṣo wọn iná o gẹ́gẹ́ bá ti sọ lórí ìbẹ̀rẹ̀ kútúbà wa yóò parun láyé yóò parun ìdọ̀wì àlùfíyàmà ẹni tí ọba ti mọ́lọ́run ọba lólùjọ́sìn fún lóhun nìkan ṣoṣo tàbí tẹ ń jọ́sìn fọ́lọ́run ọba ṣùgbọ́n mú nǹkan ẹ̀mí kejì ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ kò lè là láyé bákan náà tó bá jọ́gbé bẹ́ẹ̀ náà ni ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà sàlàyé ẹ̀fọ́ wa bẹ́ẹ̀ náà wà ní tá a fi ń rí ìparun táyé ọlọ́dàkùn a bá rí pé àgbèrè tó bí ṣe fọ́nká nílùú kan tàbí owó èlé wọ́n ń yára wọn lówó èlé ó ti fọ́nká sínú ìlú فقد أحلوا بأنفسهم عذاب وفي رواية فقد فقد أحلوا بأنفسهم عذاب الله irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n ti jẹ́ nìkan tó pé wọ́n ti ṣe lẹ́tọ̀ọ́ fúnra wọn ìjọ ọlọ́run ó ti wọ orí wọn láti jẹ táwọn ẹbá wá wo àwùjọ wa a rí pé àgbèrè pọ̀ bàbá wo àwùjọ wa owó èlé pọ̀ kò sí fẹnu sọ àbájọ tó fi wá fà tó fi jẹ́ pé bára ti jẹ́ nìkan tí ipa wà nínú ìkẹ́ tọ́lọ́wọ́n bá ń kẹ́ wa lójoojúmọ́ pẹ̀lú òjò àánú ṣùgbọ́n síbẹ̀ náà ibi sì tún pa wá kí lọ́fà àgbèrè lọ́pọ̀ bákan náà ìgbó ìyá owó èlé ọ̀pọ̀ láwùjọ wa ọlọ́run bá kọ́lá wa ń bẹ̀. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ti sọ fún aná ọ̀rọ̀ bíi pé wa man hakamu bi ghairi ma anzala Allah illa fasha fihimul faqa ẹnìkan àwọn kan ò ní kójọ nínú ìlú kan tọ́wọ́ jẹ́ pé wọ́n fi ń darí ara wọn nínú ìlú náà òun náà ni ohun tó yàtọ̀ sí kí lọ́lọ́wọ́n ọba sọ kí lànẹ́bí sọ àfikọ́ lọ́wọ́n ọba fọ́jẹ́ òsì fọ́jẹ́ sí wọn òsì ó mú wọn òsì ó máa bá wọn gbé gbogbo gbà tàbá wo àwùjọ wa àrí pé sọ́dà fàrọ̀sọ òdodo lọ́rọ̀ ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam òsì mú wa kí la wá fà kí ló dé tó fi rí bẹ́ẹ̀ ìdájọ́ mi là ń lò àlòdájọ́ tọlọ́wọ́n ọba àìlòdájọ́ tọlọ́wọ́n ọba yìí ó jẹ́ ó jẹ́ pé ẹni táwọn òpá bọ́rọ̀ lọ́dọ̀ rẹ̀ gan-an nígbà súnmọ́ tààrí pé àsúnwò náà ti ẹ̀tú tó sí ẹni táwọn fojú ọrọ̀ wò ó di pé ànábíà Muhammad sallallahu alaihi wasallam ló fi ní ká máa wá sọ́dọ̀ ọlọ́run ọba kúrò níbi òsì lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta lówùúrọ̀ ká sọ nírọ̀lẹ́ nípa pé ká máa wá sọ kúrò níbi òsì àti ìmọ̀rúkún papọ̀ mọ́ ọlọ́run bákan náà inú nǹkan parun ni tako súnà gán sọ wọ́n jẹ àwọn àfáà ló ti ẹ̀wà pọ̀ tí wọ́n ń pè láàfáà láwùjọ tí wọ́n ń bí ẹ máa rí pé ọ̀rọ̀ súnà nẹ́bì gan kò tí ẹ̀ kankan wájú wọn ẹ máa wò pé kí ni wọ́n ń o kí ni wọ́n ń pè láàfáà fún torí ẹ̀ gan o torí pé kéèyàn tó lè jẹ́ àfáà gan òun náà sáà pé máa polongo ẹ̀sìn Islam fáwọn èèyàn kò sí pè ní ẹ̀sìn Islam súnà nẹ́bì súnà ní gbogbo ọgbà àwọn súnà dé ó tó ń bíbí àwa ní ìwọ lọ fẹ́ yà ní wà fà tó ń bíbí àlọ fẹ́ yà ní alẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam ti fẹ̀sẹ̀ rán ọlọ́run bá ti sọ rẹ̀ fún wa ó sọ fún wa ní sọ́rọ́tò náà ní àyà títẹ́rì rẹ̀ ọlọ́run bá ní pé fàlì yáàdà tí wọ́n ya lọ sọ́ra o alladhina yukhalifuna ní amúrè àwọn tí wọ́n ya pa súnà alẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam an tusibahum fitna kí fìtínà ó má sí wọn àfa abdullahi abbas ó ní pé fìtínà ti ń bẹ́ ń bì òun náà ní pọ́sì òun náà ní pé kọ́lọ́run bó má pa wọ́n kọ́lọ́run bó má pa wọ́n kọ́ má pa wọ́n run àfa wa àtọ́ ó ní pé fìtínà ti ń bẹ́ ń náà yà yìí òun náà ní zirizal wal ahwal òun náà ní ìtẹ̀rì tọ́lọ́wọ́n bọ́ ọba lékẹ́ láti ọ́ tẹ̀ wọ́n rí bákan náà fáwọn ajá fáwọn ọmọ Muhammad onípẹ́ sultanu jẹ́ ìrún yusuf lè tọ́ àlẹ́ ìhìn tí wọ́n bá ti lọ súnà Ànábì Muhammad sallallahu alaihi wasallam aṣáájú tó jẹ́ alábòsí òun lágbé kọ́ wọn lórí táwọn ẹbá ti wà àwùjọ wa àìlò súnà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ọmọ ajẹ́ fáwọn aṣáájú tí wọ́n wà ń darí wa àwọn aṣáájú tó jẹ́ alábòsí ni wọ́n jẹ́ kọ́lọ̀ bọ́ba lẹ́kọ́lá kó bá yí ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣáájú wa kó kọ́ yá wa bá sọ pé lè jẹ́ kéèyàn ọlá lórílẹ̀ ayé bẹ́ẹ̀ náà ni àwọn tó lè jẹ́ kéèyàn parun ohun tí wá ti fara ọ̀rọ̀ mi òun náà ni okó kólé wá lé lẹ́yìn ṣíṣe àwọn òbí èèyàn méjèèjì "Ah! ìparun púpọ̀ ọmọ ìyá o gbogbo báyìí ọ̀kẹ́kẹ́ náà àwọn òbí máàmà báyìí yóò kálàmọ́ rí ìlà àyàfi tó bá jẹmọ́ bí ẹ̀sìn lókùn èyí tó bá jẹmọ́ bí ẹ̀sìn tí wọ́n ní ọwá mọ̀ orún papọ̀ mọ́ ọlọ́run ọba ọlọ́run ọba ti yẹjú eléyìí fọkànbalẹ̀ lé lórí ọlọ́run ọba ló yẹjú ẹ̀fọn ṣùgbọ́n tí ẹ bá ti ń ṣe bí ọ̀rọ̀ ẹ̀sìn nípa pé ká ṣe dáadáa tí wọ́n láyé kájọ gbégbèsè ayé rọrùn kéèyàn mú dùnú wá fún wọn gbogbo béèyàn ṣe ní sẹ̀wọ̀n gbogbo ẹni kéèyàn wọ́nà rẹ̀ gbogbo ẹni yóò ti bá ń ṣe ọ̀kan náà òbí rẹ̀ tàbáwọn méjèèjì ah ó mú èèyàn parun láyé ń bí tọba tó ti jẹ́ ìgbìdà lòkè àmọ́ kò rí bí lọ́wọ́ tọ́lọ́wọ́n bọ́ba lékè ọlá kò fi ọ̀rọ̀ àwọn òbí méjèèjì kò fi wọn ṣeré rárá ló fi jẹ́ pé ohun tí máa jẹ́ kéèyàn ọkọ mọ́ parun lórílẹ̀ ayé láì tí ìdọ́dọ̀ ọlọ́run òun náà ní máa ṣe àwọn òbí rẹ̀ bàbá ní wọn láyé méjèèjì lání ni ẹja mójútó wọn o ẹja mójútó wọn tọ́lọ́run bá ní pé kárí dáadáa ṣe sí wọn dópin tí wọ́n fi kó lórílẹ̀ ayé alhamdulillahi rabbil alamin ṣùgbọ́n o tó bẹ́ẹ̀ wá jẹ́ kó mẹ́hẹ́ẹ́ àjọ nípù sínú síra wa tí è sí níbi ọ̀rọ̀ ẹ̀sìn tí è pé bí ọ̀rọ̀ dáadáa lé ayé láàṣẹ sí wọn wọ́n fi dúró sí wa tún èlò ọbọ́ lọ́hun áà ìjọba ìlàjì àmọ̀ ó lágbára púpọ̀ o ó lè díẹ̀ o látara bẹ́ẹ̀ àwa tá a bá ní wọn láyé tá a bá ń jí sọ́fin ẹ̀ṣẹ̀ sí wọn ẹ̀já lọ sàtúnṣe lórí ẹ̀ tí wọ́n bá ti bọ́ sálòkè yàámà àwọn tó bá jẹ́ pé wọ́n jẹ́ mùsùlùmí nù wọn ẹ̀já màá ọlọ́run bá aláforíjì ibi abákùndé ẹ̀ka àtò wọn àwọn tó jáwọn mọ̀lẹ́bí wọn ìyá wa ló ti padà lọ́dọ̀ Ọlọ́run bá ní àwọn olókun náà mọ̀lẹ́bí rẹ̀ ká máa lọ sí dáadáa ìsọ́dọ̀ wọn ó ṣeéṣe Ọlọ́run bá lè gbà foríjì wa ó ṣeéṣe Ọlọ́run bá wa Ọlọ́run bá lè kí ọlá kó ṣàforíjì wa ibi tá a kò sí kó wa iṣẹ́ tá à ń ṣe kó bá fàgbákà sí o òwò tá à ń ṣe kó bá fàgbákà sí o kó má jẹ́ ádámù ká tó rí náà o kó jẹ́ ádámù tó rí wọ̀ gbogbo bá a ṣe ń lo òkè tá ń lo odò àríṣìkí tó péye dákùn ti jẹ jìkí wa o já jẹ́ nìkan tó yẹ pé iṣẹ́ díẹ̀ èrè tó pọ̀ ni ó ṣe fún wa má jẹ́ àdáàmú àwa máa rere kéke ọlọ́dàkùn má ṣe bẹ́ẹ̀ fún wa àríṣìkí tá a bá wà ń kójọ dákùn má jẹ́ ọgbẹ́sìn lọ́wọ́ wa o àríṣìkí tá a máa kójọ tí ẹ̀sìn ń fi rọrùn fún wa ni ojú òde òde ṣe ní rọrùn fún wa gbogbo bí yóò tá a wá ń tí ọ ọlọ́dàkùn ṣàforíjì fún tá a bá ń tí ọ dákùn gbogbo bí yóò tàbá tí ń ṣe ọ̀dá ṣàforíjì fún wa o gbogbo àwọn òkú àwọn mùsùlùmí bá ṣàforíjì fún wa àwọn tó ṣẹ̀ ń lọ lọ́wọ́lọ́wọ́ bá ṣàforíjì fún wa àwọn tó ti lọ bá ṣàforíjì fún wa àwọn tí bá ń bẹ̀ẹ́nù kẹ bá ṣàlékún kẹ wọn àwọn tí bá ń bẹ̀ẹ́nù yàdàgbà múyàkó lórí wọn ọba nẹ̀dọ̀lá náà fúsàdá وإن لم تغفر لنا وترحمنا لنكن من الخاسرين سبحانك اللهم وبحمدك أشهد أن لا